وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالى معنا اليوم إلى عنوان خطبتنا اليوم وهي هذا بيان الناس عباد الله لا بد لنا من العناصر التالية الأولاها المفهوم الصحيح أو مفهوم الصحيح أولى التنفيذ حدود الله حدود الله سبحانه وتعالى من القرآن والسنة الثابتة الصحيحة الثانية حكم شرع الله فيما استبقى رسول الله صلى الله عليه وسلم وكذلك الشرع الوثيق العام الذي فيه انتباه الشديد للمواهبين وهي قوله تعالى آهنتم هؤلاء تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عبدوا عليكم العنامل من الغيب قل موتوا لغيركم إن الله عليم بذات الصدور إمام الله وقال سبحانه وتعالى في آية في سورة البقرة قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم تلك حدود الله فلا تقربوها كذلك ويتم كذلك يبين الله آياته للناس لعلهم يتقون وقال أيضا تلك حدود الله فلا تعتدوها ومن يتعدى حدود الله فأولئك هم الظالمون وقال تعالى فإن طلقها فلا تهل له من بعد حتى تنكي زوجا غيره فإن طلقها فلا جماع عليهما أن يتراجعا إن ظنا أن يقيم حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون وقال تعالى في سورة النساء تلك هم الله ومن يطيع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك القول العظيم وقال سبحانه وتعالى فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل ان يتماسا فمن لم يستطيع فإطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك وجود الله وللكافرين عذاب عليم عباد الله الوجود جمع الحج حتى شيء ترفع الذي يمتد به عن غيره والمراد بوجود الله هنا الشرائع التي شرعها الله سبحانه وتعالى لعباده بحيث لا يجوز له تجاوزها ومخالفتها وقال العلماء في معنى العقد الشرعي عقوبة مقدرة في شرع لعدل حق الله تعالى وقيل عقوبة مقدرة شرعا في معصية الله لتمنع من وقوع في مثلها أو في مثل الذنب الذي له العقاب عباد الله أما تنفيذ الحدود التي عليها عامة العلماء ولا اختلاف عليهم أن تنفيذ الحضور فأمرها إلى الحاكم فلا يجوز إسقاطها بعد أن تصل إليه لآداب تالية الذي أسأل الله تعالى أن ينفعني وإياكم مما في هذه الآيات الكريمة والسنة المطهرة إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع دعوته واستنى بسنته إلى يوم الدين عباد الله لوجود الله أهداف تالية من زجر الناس وردعهم عن اختراق الجرائم موجبة لها ثانيا سيادة المجتمع من الفساد ومنع وقوع الجريمة أو تكرارها ثالثا اكتفاء نار الحقد والغيظ المضطرمة لدى المعتدى عليه أو الأقاربة الرابعة وصول الأمن وتحقيق العدل في الشعب الحياة كلها قال سبحانه وتعالى ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تعقلون وقال تعالى قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور باذنه ويهديهم إلى الصراط المستقيم أتكلم lọ́dọ̀ ọlọ́run سبحانه وتعالى. subhanahu wa ta'ala ọba tí ó kàdára tí èmi àtẹ̀yìn kálí máa lórí dáadáa ó kàdára kẹ́yìn àtẹ̀yìn kálí jẹ́ mùsùlùmí ẹni tí ó máa fi ọba aláṣọ rẹ̀hánà wọ́ta ala àìsà lórí tó tẹ lọ́rùn ni àbí tó tẹ lọ́rùn kò sí ń tàn fi jẹ́rùsì fọba dada kọjá rí pé sẹ̀mí iná wa àtà àrẹ gbogbo ń tá a bá ti gbọ́ pé aláàtọ́ àbójúṣe ọlọ́run tó fún wa sẹ̀mí iná wa àtà agbọ́ àtẹ̀lé subahana karubana a tún máa dẹ̀pẹ́ mímọ́ àrọ́ ọlọ́run ọba aláà kò sí tó ṣe lé òfin fún wa tó jẹ́ wípé kì í ṣe kóore ló wà ń bẹ̀ fún wa bẹ́ẹ̀ ni kò lè sí nira bẹ́ẹ̀ la jẹ́rìí wípé anábọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́nkúnmọ́ bá Allah subhanahu wa ta'ala ó rán láti wá mú èyí tó pé jù nínú iṣẹ́ tàbí ká sọ wípé láti wá parí iṣẹ́ táwọn tí ọba aláàrán séèyàn lórí àtàlùjẹ̀nu bó ti ẹ̀jẹ̀ wípé Allah subhanahu wa ta'ala kò rán ànábì kan táwọn àlùjẹ̀nu sájú anábọ̀ Muhammad bó ìsà bó ìsà wàásù ọ̀rùn ilẹ̀ pàtàlẹ́yìn Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ànábì sí ìsàkọ̀lẹ́yìn ìyá ní al-insu wal jinn ìrìn àtàlìjẹ̀nu. Bírí sẹ́lẹ̀ ti dáàmà àmà pẹ̀lú sẹ́ka eléyìí tó pé eléyìí tó parí wà sáyìrò à oṣù ló lóore jù wà àwòrán sẹ́tù à òun níwọ̀ntúnwọ̀ntì òṣàṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òṣàṣe tó. Ìjẹ́tọ́lọ́wọ́ aláàfọ́ adágbọ́n Mùhàmmẹ́ni ló jẹ́ kí Allah na wa ta'ala sọ pé kuntu khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yìn ẹtí lóore jù láàrin èèyàn náà tí mo dá ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar torí pé ẹ̀mọ́ para yín láti ẹ̀dá dá ẹ̀mọ́ pọ̀ fún ayélujára tó kù díẹ̀ káàtó ẹ̀yẹn Muhammad ìṣe àtọ̀lọ̀ ọlọ́run kó máa bá sí àlọ́ tiwa tí ó lóore tí ó lọ́lá tí ó tóbi tí ó gbọ̀ngbọ́n tí ó dẹni àpẹẹlẹ tí ó tóbẹ̀ láàrin wa àbálẹ́gbọ̀ mùsùlùmí. àní gbẹ̀yàn lé àní bàbàrà rẹ̀ àní gbẹ́bí tóbi fún àní máa bàbàrà rẹ̀ lẹ́yìn ọba tó dá wa sáàpù ní gbogbo àpẹẹlẹ fún àwọn bàbá wa lọ tọ́jú àpẹẹlẹ tá a lè fún àwọn ìyá wa lọ àbálẹ́gbọ̀ mùsùlùmí. wọn ju ẹ̀mí ara wa lọ gbogbo tí ìgbà kànáàbọ̀wá Muhammad olóore kó kàwájú kó kàn án lọ èké àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá ànábọ̀wá Muhammad ẹ̀rọ ń sìn ọlọ́run lórí àwọn àlàyé tí a fẹ́ ṣe lórí ẹ̀ lónìí eléyìí tá a pè àkọlé rẹ̀ ní haaba àbàrà ìrìn náà eléyìí ní àlàyé fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn eléyìí ní ìrántí fáwọn tá a ti nà tẹ́lẹ̀ torí kíni torí pé àlẹ́kọ̀ọ́ Muhammad Allah subhanahu wa ta'ala sọ pé fàdẹ́kìr rán àwọn tó mà tẹ́lẹ̀ rẹ sí fàdẹ́kìr sọ fáwọn tí wọn ò tiẹ̀ mọ̀ ìnà fàìtì zikirọ̀ lásìkò tí ìrántí ọmọ sàǹfààní fàdẹ́kìr fà ìnà zikirọ̀ sáfà ìmùmíì láti ìrántí torí pé ìrántí yóò máa ṣe gbogbo ẹni tó bá ti ní ìgbàgbọ́ sọ́nà rẹ̀ tí ò ṣe ìrèjì lórí ẹ̀ yóò máa láti àtọ̀dọ̀ rẹ̀ ní kó má jẹ́ láti ìfẹ́nu wa bàbá náà wá pé mi àtẹ̀yìn lágbọ̀ọ́yé tó lè fọ́ ló tá lè fọkàn tó mẹ́gbọ́ tí ó wá dúró rọ̀ wá lọ́rùn tí ó jẹ́ bàbá mi dáadáa fún aláyà tí gbàgbà kìyàmà ẹ̀yẹ ń sọ̀rọ̀. ó fún wá àwọn òru wá àlà ọba dàdà àtàhíhà eléyìí tó lálàáfíà tá a fi mọ̀ nínú Al-Qur'an ni nínú àlàyé àbí nínú ìṣe òṣìṣẹ́ ọlọ́run tó wá nínú Al-Qur'an àti Sunnah tó lálàáfíà kí lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ kí nàgbọ́ ètò yẹ ká ní lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé kí ni ìdájọ́ ẹni bá tiẹ̀ bólólùfẹ́ wa jùlọ kí ni ìdájọ́ tí òfin ọba dẹ́gbà òfin ọba dẹ́gbà tó sọ lórí ẹni bá bu aṣáájú ayé àtàkìyàmà olùdàlẹ́wọ̀ Muhammad kí ni ìdájọ́ tí ó máa bẹ fún mọ̀nsẹ́tàmẹ́sẹ́yìn ẹni tí tí lóore jù aṣáájú gbogbo ọmọ adámà ti pẹ̀tẹ̀ rẹ̀ lórí ilẹ̀ èsì àtọ̀lọ́lọ́ fún kí làwọn lórí ẹ̀ kí làwọn àmì bẹ́ẹ̀ ni kí lọ́rọ̀ tá a gbọ́ lẹ́nu rẹ̀ kí lòun náà ṣe nípa kí làwọn lójú ẹlẹ́ẹ̀kẹta lórí ẹ̀ olùláyà tó wà ní surata Al-Imran Allah subhanahu wa ta'ala that is Quran three ayah one hundred and eighty seven ó ní àhántún wùláì tó yìí kú náà kí ló ń ṣe yí gan àlàyé lórí ayà yẹn àtàlàyé rẹ̀ àmọ́ ní tókì rẹ̀ ní wípé àhántún wùláì ó sì ní jẹ́pẹ́ yìí tó yìí kú náà gbogbo ọgbà ẹ̀ máa nífẹ̀ẹ́ wọn wà láàyò wàtúmí lúnà bí kìtà mi kò lè gbogbo sílà tó wá látọ̀dọ̀ ọlọ́run bá dẹ́gbàlẹ̀ ìgbàgbọ́ wà ìrà àlàkù kùnkọ́ọ̀lù àmẹ́nà nígbà tó bá kọ́nà bá dọ́gba láàrin yín àti wọn tọ́bá padà yín kọ́ọ̀lù àmẹ́nà wọ́n sọ báwọn gbàgbọ́ wà ìrà àkàlàwò àmọ́ ń gbà tọ́bá pẹ́yìn bá ọ̀bù alẹ́ ìkùnmọ̀lá aláàmì ìlànà ìgbẹ́ yìí tó wà nù yóò bá yín lọ́dọ̀ ọba ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó kù kátà kàfẹ́ báyà wa ó kù kátà kágbọ́ bíkọ́lù sẹ̀rí pẹ̀lú ọkọ̀ kan tó lálàáfíà ọlọ́run pàtàkì wọn lórí. alòhùdú òbòwà òhùdú ni àwọn àlà kí mo fẹ́ pàlérò rẹ̀ àwọn àlà òfin ọlọ́run náà tẹ̀lé òhùdú ẹ jẹ́ ká wá kájí ẹ̀nu ayé Al-Qur'an tó sọ nípa òhùdú ni torí pápọ̀rọ̀ àwọn èèyàn wọ́n rò pé Al-Qur'an kìtàbù yutla wọ́n rò pé tíra kan tákàmọ́ kà ní kìtáàbù yusla indala hada wọ́n rò pé tíra kan ní táàmọ́ kà táàmọ́ fi bẹ́ẹ̀ lọ́n gbàtà bá ní bùkátà kìtáàbù yusla wọ́n rò pé tíra kan ní táàmọ́ fi fẹ̀tọ́ sílé kìtáàbù yusla wọ́n rò pé tíra kan ní táàmọ́ tàbí mọ́ra tó mọ́ nígbàgbọ́ rẹ̀ àníṣẹ́lẹ̀ tó wà nù ẹ̀ kìtáàbù kan ní táàbù kátà láti mọ ní gbogbo ayé táwọn wò dájọ́ rẹ̀ lẹ́kọ̀ọ̀kan àwọn sọ fún wa náà àwọn sọ hẹ́pà ti wà lọ láàrin ọlọ́run sàbàyọ́ ní sí wọn. wọ́n láwọn òkè ń gba àyà méjì lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ wá kẹsì gbà wá kan àwọn gbà àwọn ìrújú tó lè máa bẹ fún ìyà kó lè kúò pé agbọ́yé amẹ̀túmọ̀ rẹ̀ àtúnwà ti so ó yàtọ̀ sáwà tó lẹ́yìn wípé àwa tò ní ọgbọ̀rọ̀ àwọn èèyàn ká kò gbọ́ yóò pé yóò fi ṣiṣẹ́ tó bá wọn kan tọ́lá abẹ́ fi ṣiṣẹ́ àbáwọn kan tí wọ́n ọlọ́run yóò ti rere yìí ẹ̀yẹ́ ọlọ́run ẹ jẹ́ kí

kàdáàlìkà yorùbá yìí nù wọ́ọ̀lù àyà ti ìlú náà aláwa ní bí mo ti sọ yẹn bí mo ti máa ń sàlàyé àwòfin mi fáwọn èèyàn tó bá di nínú làálàáhùn yẹn sẹ̀kù bóyá wọn ó jẹ̀lé tẹ̀lé òfin tí mo ti gbé fún wa báwọlá sàhálà aláàtúntẹ̀sẹ̀ bákan náà láyà mi ó ní kílìkà òdòdó bọ́ ẹ̀dá mọ́ ọ́nà láyà rẹ̀ kílìkà òdòdó bọ́ ó léyìn ní àlà ọlọ́run fàlàtà tàdúhà ẹtú omi ò ẹgbọ́dọ̀ kọjá rẹ̀ lọ́hùn ó làgbọ́dọ̀ súnmọ́ níbi ó làgbọ́dọ̀ kọjá rẹ̀ wà máa ń yẹ fà ádà òdú lọ́wọ́ gbogbo ẹni bá kọjá rẹ̀ ọlọ́run fàbùlà ìkà hóhùn bọ̀ nínú ẹ lọ́nà tó gbogbo àtọ́lẹ̀ níbẹ̀ alágòsí ni wọn níbi tọ́lọ̀ ti sọ̀rọ̀ eléyìí nígbà tí ń sọ̀rọ̀ yìí pé àtọ̀lá kò mọ̀mọ̀ tán gbogbo bínú sí ìbá bí ọ tọ́ba kọ obìnrin ẹ̀ẹ́mẹ́ẹ̀dì ní kò kọ́ tó bá yẹ kọ́ bọ́bìnrin pé mo kọ́ ẹ pẹ́ lọ leekini máa lọ tó tún padà lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó bá fi lé wí kò lè fẹ́ ọmọ àti lọ fẹ́ ọkùnrin ni lọ́ba láti sọ nígbẹ̀yìn ara ìṣe tíríkà òwú gbogbo ẹ̀ gbọ́dọ̀ kọjá ẹ̀ méjì bàbá ilé wọlé ẹ̀ ní lè fẹ́ mọ́ àti tó ọkọ mi bàbá wa kọ́ lẹ́ẹ̀lẹ́ tán lọ́jọ́ lẹ́fà

ó tún lọ́dì wọn sàárà tó lè fẹ́ mẹ́ lóòótọ́ ìwọlọ mi àmọ́ ẹ̀mí mo fún ọ̀tí ṣe wọ́n gbọ́dọ̀ nígbà lóòótọ́ tó tí ìbá jẹ́ pé ìyẹn jẹ́ olùpàgbọ́ òdodo ìyẹn ò tọ́ sí à ọmọ àkọ́bí mi tó ṣe wàhálà pẹ̀lú mi ara o ilé kan báyìí máa bú mi sì nípa tó pọ̀ aláàánú mi sì bẹ́ẹ̀ nígbà tó parí bó ṣe pín ogún fún mọ́mì nìkan tó pé fún mọ́mì nìkan bó ló ṣe wí ó ní tíìlìkà òbúrúbù wọ́ọ̀ àwọn àfọ̀fọ̀ tíìlìkà òbúrúbù wọ́ọ̀ tìlìkà òbúrúbù wà ó lẹ́lẹ́yìn lálọ́ ọba adẹ́dà ẹsẹ̀lé wà mẹ́yìn òsì ìwọ́ àwọn ọ̀túnlá gbogbo ẹni bá lè tẹ̀lé àwọ̀ ìyẹn àti ọlọ́run wọ́n rọ̀ súnlá àti tọ́gbọ́dọ̀ tá ànábì ṣàlàyé fún wa kí ló wí yòdè ìlú oúnjẹ nìyẹn jù torí bọ́kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ tí ò pàtọ́lẹ̀ tàbí tí ò pé ogún rẹ̀ fúnra rẹ̀ aláàánú máa fi wọ̀sá lè jẹ́ náà. tábàlọ́sọ̀rọ̀ tó fi é aláàtún sọ fún wa bẹ̀rẹ̀ pé gbogbo ẹni tó bá fi ẹ̀yìn ìyá rẹ̀ tó bá fi wé ẹ̀yìn ìyàwó rẹ̀ ìyẹn ni pé ó bínú nígbà tí ìbínú wa gbé kò mọ tí ó ṣe kò lè kọ̀ǹtró bínú yẹn kò mọ̀ pé bínú ò gbọdọ̀ kọjá àgbàgbọ́ ọba dẹ́ta ó wá sọ wípé tí n bá ilé gorí ìwọ ọmọbìnrin a jẹ́ pé ẹ̀yìn ìyá òun lòún gùn bẹ́ẹ̀ yẹn bá ilé wí mọ́mìnrin òdodo àtẹ́tù gbogbo ẹni tó bá lè wí bẹ́ẹ̀ fàmẹ́ lọ́rùn yẹn tí ò bá ti lè bọ́kùn lọ́rùn ẹrú fáìlìtì àánú ṣàárẹ̀ yìí ló kàkà bì hẹ́yìn ààwẹ̀ oṣù méjì gbáko ni ó gbà ó mi ń kọ́ foto ayíyàtà náà sá ó tó di pé yóò gbárù obìnrin yẹn mú ó tó súnmọ́ fàmẹ́ lọ́rùn yẹn tẹ̀sí ẹni tí ò bá ní kápẹ́ yìí fáìlìtì àánú sí nà mí sí ẹni kó fún èèyàn aláìní ni ó ti kí ni ni ó fún lóúnjẹ záàdìkà ó ní wọ́n sí i torí jáàbí mẹ́mà ìfẹ́ ní ìbàdàn lóòótọ́ sọ́nà àtòjíṣẹ́ rẹ̀ kí ló tún fi parí ayà yóò ó ní sílíkà òrùngbòwọ́ ala tí mo là kalẹ̀ fún yín nìyẹn wà na àdáàgùn gbogbo ẹni bá lè sọ pé ààlà ọlọ́run òfin tó ń gbé kalẹ̀ ń wo tẹ̀lé ọba kékeré ní bẹ́ẹ̀ tó lé mi jẹ́ láyé tó bá dàbí hadu àlà àtàlàyé ẹ̀kún abẹ́ ẹ̀ nínú sẹ̀ríà kí làwọn afọ àwọn onífíkì kí làwọn ń pè hadu hudud ó ní òkú bàtún ní ọ̀gbára ìjìyà de tá a ti gbé kalẹ̀ ẹ̀sán kan tọ́lọ̀ ti là kalẹ̀ tánàbí náà sàlàyé rẹ̀ ó ti lálà nínú òfin torí pé ẹ̀tọ́ ọba dẹ́dà ni àwọn ẹ̀kọ́ sọ pé ìjìyà kẹni tó lálà tá a ti gbà kalẹ̀ ẹni tó bá ṣe zìnà tí kì í bá ṣe pé kò lọ́kọ kò níyàwó kí lẹ́ fájìlì dùnún ní àtàjálídà ẹnà wọn lẹgbẹ ọgọ́rùn wọtẹgìrì ìbò àmì ẹ wá lé wọn fóònù lórí ọdún kan ọyà bọlẹ lẹ́yìn tiwa èyí tí mo kà ń sìn yẹn kò sí máa lọkọ àn súnà àmẹwàá àwọn ní kalẹ̀ marufu tìláwa wà bá tìyà kíkà rẹ̀ ọba aláàmì ẹgbẹ́ kúrò àmọ́ ẹ máa lò lófin ànábìwá sàlàyé fún ọ̀gẹ́dẹ́ ṣẹṣẹ ni ó wá lẹ́ni tó bá wá súnmọ́ obìnrin tí ìtẹ́lẹ́tọ̀ rẹ̀ tó níyàwó lé tó nà lọ́kọ lé kí ló dé ó ní fàjìnnìdú um ní àtà wàzáàmì yàtù wàzáàmì ó ní ìsìnà lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n lọ́kọ lé kí ló ní ká ṣe fàrùdúmù mọ́lùbà àtàtà nàkálọ́mìnà marfu tilawatan wa bakiya hukman ele wọn ló ń bọ̀ o ẹ gbọ́dọ̀ gba ìtúbà wọn ẹni bá wá parọ́ jìnnà máa yàn tí ò lẹ́lẹ́rìí lórí ẹ̀ kí ló bá wọn ṣe gbólóhùn ó ní fàjìnnì dúró sàmání nàìjíríà ẹ nà wọn ní ẹgbà éèkì ẹ gbọ́dọ̀ gba ìfẹ́ rí wọn jẹ́ mọ́ gbangba wọ́n tún sani ẹ̀ ti lẹ̀ wọ́n torí pé wọ́n sọ ń tọ́nà ọ̀bà lọ́wọ́ ẹ̀yà ń ọlọ́run a rí pé bí a bá fi ń sàlàyé rẹ̀ fún wa tó fún àwọn àlàyé yìí fún wa ǹjẹ́ àtẹ̀mọ́ ń sọ ǹjẹ́ àwọn èèyàn tẹ̀mọ́ ń gbọ́ yé ǹjẹ́ àwọn náà tẹ̀mọ́ tó àti fẹ́ lò àmọ́ wọ́n náyàn wọ́n lẹ̀ lóko ó jalè ẹjọ́ lápá ó dé sì náà ẹ̀ nà á ó kúyàn lẹ́yìn iwájú ẹ̀kan lẹ́yìn iwájú padà àlà ẹ̀yìn ẹ̀yìn ẹni wala àfàbìlà àfi ẹni bá yọ ọ̀yàn ní mú yọ padà wọ́n àti sọ́ọ̀sù ẹni bá sí ibi tá táàbà ìdájọ́ yẹn àwọn ni wọ́n ṣe. Allah subhanahu wa ta'ala lópin tó fàánà wa Muhammad onírara o kọ́lẹ̀ ti fún o ẹ mú ìdájọ́ yẹn lọ bá aláṣẹ múmi kìí ṣe pé bá àṣẹ ń ṣe lónìí ṣe báwo yẹn ṣe ń ṣe lánàá bálùbọ́ ṣe ń ṣe ní jẹ̀ta bọ́ọ̀lù ṣe ń ṣe ní jẹ̀ta mú olè wọn ò ní gé e lọ́wọ́ fúnra ara wọn torí pé wọn ò mòdì wọn kí ló gé kí ló gbé sọ́wọ́ọ̀tì tí ebi mi pa kìí ṣe tó yẹ ká nà kí láti ṣe fúru eléyìí adájọ́ wa sọ wípé eléyìí lẹ́tọ̀ọ́ kẹ́ gé lọ́wọ́ eléyìí ṣe dìmọ́ ẹ wá tẹ́lẹ̀rì wa ó yẹ kí ni ẹnà wọn lẹ́gba torí wípé kò lọ́kọ eléyìí ó lọ́kọ fún rárá rẹ̀ àmọ́ gbà tó ń ṣe dìmọ́ yẹn ó sì bí ọmọ àlè ẹlẹ́ ọba aláwọ̀ kò wa o eléyìí dáadáa this don't do justice. that has been rampant in our society, we should be clear on that. A gbọ́dọ̀ fún àmọ́ o ẹ̀yà wò dáadáa o. ní òun ní kájẹrẹ pẹ́ òun fẹ́ inú ní òjẹ́ o. Òun wá ká máa wí bẹ́ẹ̀ máa tẹ̀lé o. wa dà, àwọn wa dà, àwọn òwò yẹn lọ. Ó ń wa, kó máa bọ̀ ní Kwara State kó wá sí Ọ̀fà kó wá sọ wípé èèyàn gbẹ̀gbọ̀n káwa mọ́lé ó pa ọmọ wa thirty two ó dà sọ pé pa ọmọ thirty two àti bàbá lọ́wọ́ rẹ̀ aláwọ̀ tó pa ẹ bá kò ṣe pẹ̀lú eléyìí. á bá mi títí tí ò sí pa ẹlòmíín náà tún ti lẹ́yìn ìgbà yẹn náà. tó ajá wípé kò kọjá àwọn aláṣẹ tí mo lò fún ọba dẹ́dà lọ bàbá ti lò fún ọba dẹ́dà kò sẹ́ni tí ó ẹ̀fà play don do justice ìyẹn lọ́pàá tó dẹ́pẹ́ tá ẹ bá ilé mú olè lọ sọ́dọ̀ àwọn agbófinró ẹ má dé pẹ̀ if case not taken yóò padà wá pa ọ́rọ́ lé lẹ́yìn tí o sí èméjì lórí ẹ̀ so ìgbà òfin ọba dẹ́dà ò gbàkàgbára ta kọjá àlà àlà wa ní ká fún wa tá a bá wà mú lọ́dọ̀ àwọn tí wọ́n bá wá jẹ́jọ́ àwọn nù ọlọ́run a gbọ́dọ̀ barata bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ sọ́ra fún ẹ̀yìn ọdún ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní gbogbo òfin tẹ́ lè kú nídìí òfin ìdí òfin olójú kan ìdí òfin ọpọlọ yìí tó tó kan ọpọlọ yìí tó rí na ọpọlọ yìí tó jáde pé ọ̀gá àgbà fọwọ́ ẹni tá a fọwọ́ gbogbo òlúlé òun náà sọ pé ó gbọ́ pé òfin tá a gbé lẹ́rọ òfin tá a ń tú bá a ṣe ń lè bẹ́ẹ̀ náà ń tú lẹ́yìn fi okùn tí wọ́n ti tú wọ́n ti tú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wọ́n ti fà á báyìí ó bá ní èmi ni o àwọn ọ̀rẹ́ mi ni wọ́n gba fọ́ọ̀mù fún mi ó fi orí gbogbo wọ́n ra eighty million wọ́n ṣeré táwọn eléyìí ká tẹ̀lé ti ẹrù ọwọ́ a sì nígbàrá ṣájúra wa lọ ẹ mẹ́jẹ̀ kí sàn wá kálukú ló mọ bí ó ṣe rí lẹ́mí òun yóò bá ma bóun ṣe gbọ́ òfin ẹ̀sìn mú bẹ́ẹ̀ lẹ́nu bí ti ṣe yóò bá ma bóun ṣe gbófin ẹ̀sìn mú ṣe gbófin ẹ̀sìn lọ́dọ̀ yóò bá ebi kàrí kàtsọ̀ ti gbàgbé bẹ́ẹ̀ fi ẹ̀sìn wa ṣe eré a máa wò báyìí ni àwọn máa rẹ́rìn máa òkè bẹ́ẹ̀ kọ́dà tó bá bú ànábì yíta nípa títù lọ yóò bóòrùn ṣèǹpìn ẹ̀ẹ̀ni ṣèǹpìn torí pé àlákàtí rẹ̀ kò sí gbarata torí ẹ̀rí ẹjẹ́ wọn bà wá láàmú pé àwọn eléyìí odò wọ́n ń sùn tẹ́lẹ̀ kọ́nà ọmọdé ara ẹni di wọn lójú wọn ọba bá ni kọ́dí já àmàdájú ó ti wá báyìí látọ̀dọ̀ náà ọba yìí kí òfin kan tó jẹ́ ìmọ́lẹ̀ wà kìtàbùn àkọọ́lẹ̀ kan látọ̀dọ̀ ohun yóò bí bí ìmọ̀lẹ̀ sábà ṣùgbẹ̀lá lójúwà náà yóò máa mọ̀nà gbogbo ẹni bá tẹ̀sẹ̀ lójú pọ̀ náà mọ̀ wàyò gúrídùn yóò máa mú wọn kúrò nígbà gbòòrùmá sí ìlà nóòrù ìbìlẹ̀ yóò mú wọn jáde pọ̀ ní òkùnkùn àtìsẹ́ òkùnkùn fìtínà tó kárí lẹ́kẹ́ ní oko yóò mú wọn kúrò mẹ́ wàyà àdéhìn ìyẹn náà wàá sàlàyé báwo ni wọ́n ṣe lò pẹ̀lú mùmìnì báwo ni wọ́n ṣe lò pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí gbogbo òfin yẹn kò síbi tá a ti lè rí àti tá bá padà síbi òfin ọlọ́run tá tẹ̀lé ẹ̀yẹ òfin ọlọ́run. anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àfa wa Ubada ọmọ sọmi ó ní kí àtọ̀rọ̀ ọlọ́run kó máa bó ṣiṣẹ́ ọlọ́run ó ló ń gbàdéhùn lọ́wọ́ wa àdéhùn tá a gbà tá a ṣe bẹ́yà fún nígbà tá a la jẹ́ mùsùlùmí sẹ́ni wípé nínú àdéhùn tá a ṣe fún wípé láàánú ṣe kàbìlá ìṣe ìtàn àní bọ́lọ̀ wọlógún wàlà nẹ́sìn àní jalè wàlà nẹ́sìn àní ṣètìná wàlà sẹ́kùtùlà ọ̀làdànà àní ka wa. nàám fọmọ wọ́pọ̀ mi kùn fún àjò níjọ́ tá yẹn bó ti sọ ọlọ́ọ̀bà láàrin ó tẹ̀sán fún o wà mẹ́rin áàtà mi kùn ẹni bá lè ṣe gbogbo tí mo sọ yìí tọ́lá ilé ṣe nínú yín hasdan fàwọ̀kì ma àlè yìí ẹ má ti ń tẹ̀yìn o á ṣe ìdájọ́ òfin fún o fàwọ́ kàfàrà tù ú kọ́dà tó bá wá ìtúbá lọ́dọ̀ ọlọ́run ló kàfàrà ìpẹ̀sẹ̀ fún wà mẹ́rin sàtàrà wọ́wọ́ àlè yìí ẹni tọ́lọ́wọ̀ bá wá kádàrá kí wọ́n mú tàbí kí àkírí rẹ̀ ó àbí wọn ò rí mo lọ́dọ̀ adájọ́ ọlọ́run àbò láti rí fàámùrù wú ìlọ́lá ọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ìṣà àgbàdàlú tó bá wù yóò jẹ níyà wà ìṣà àgbàfàrà tó bá wù ó lè borí jù eléyìí lọ fún ọlọ́run ẹ̀yọ́ ń sọ̀rọ̀ torí àsìkò hókùnmù man sábà sọ̀rọ̀ wọ́n ìṣòro wọ́n wà ẹ̀ṣọ̀ sẹ́nà kí ni ìdájọ́ tẹ́sí sọ gan ẹ̀ṣẹ̀ jáde àwọn èèyàn kálukú náà kò wá ẹnu wò káwọn èèyàn má tó kálukú náà lè wà nínú yàrá rẹ̀ táwọn èèyàn ní màpé ń sọ̀rọ̀ òun náà máa sọ̀rọ̀ sáyé ayé ó so àwa máa fà yàtọ̀ sẹ́ni tí ò fà àwọn èèyàn wá rò ní pé òfin ẹ̀sìn ìkàjọ́ ṣe rẹ̀ pé mo máa yà lọ́kọ̀ àná ayàtọ̀ lọ́nkọ̀ bá nìkan nígbà tó wà nígbà tó wà ní nǹkan kálukú kálukú kí ló dé báwọn That will inspire women. And we're going to radio lọ, and we're going to internet lọ, they were just saying whatever they like. Wàlá àtẹ. Má máa dúró má sọ̀rọ̀ máa lẹ́yìn sàlájà bí ìlú. N tó ní màmá dájú lórí rẹ̀, ènìyàn sàmà. Bẹ́ẹ̀ni ṣe é sí rẹ̀, sọ̀rọ̀ ojú wọ́n ọkà tó láyé kàkà náà bèrè nípa rẹ̀ tó àfọwọ́ ìmáàmù maliki rọ́ọ̀nì ọ̀wọ́ ọlọ́mọ̀tàlá kẹwọn bí mọ́ maliki ṣe gbajúmọ̀ ní eh, West Africa ń bì táà máa sọ pé mọ́tàbí Málìkì là ń tẹ̀lé mọ́tàbí Málìkì là kí ní West Africa ní Madina Rasul ìlú òṣìṣẹ́ ọlọ́ọ̀jẹ́ àtọ̀lọ́rọ́ kó máa bá wọ́n gbà sí àǹfààní ìmáàmù Málìkì ní mi ò dúró mi ò jòkó láti ṣèdájọ́ ẹ̀sìn rí mi ò kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jòkó láti ṣèdájọ́ ẹ̀sìn rí títí tí mo fi rí sẹ́fìtì sáàbùtì nínú àwọn olùmọ̀gbà tí wọ́n sọ pé mẹ́lìkì ó lẹ́tọ̀ọ́ láti sọ̀dájẹ́ kù ẹni tí ó jáde kanáwó tí ó lè fi sàtífíkẹ́tì rẹ̀ hàn wá ẹni tí ó máa fẹ́ pè ní ṣẹ̀ríà kò máa fẹ́ pè ní makọ́sùdù ṣẹ̀ríà òun náà sọ pé ẹni tí ó ha ayà Al-Qur'an tẹ́bá ní kí ni sábàbù ní júlù kò mọ́ òun náà sọ pé kí àtẹni tó bóra tán ẹni tó wà sí òye so it's not clear kọ́nà àlọ́ abẹ́ẹ̀lẹ́ rí kìlánìkàtì ó jáde ká ẹni tí ó jábá kankan gbogbo èèyàn ni wọ́n máa sọ pé èmi náà máa nípa òfin ẹ̀sìn èmi náà máa ń kọ́ ẹ̀fin ẹ̀sìn bàbá bí ìyàdá kó bu kíní kó ló fẹ́ ṣe pop bàbá ní pa ọ̀rọ̀ ìlú alóhùn ṣe pop àmọ́ jẹ́ báwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn ní sọ fún wọ́n kí ló ń sọ yìí lọ́pàá fẹ́ gbogbo àwọn àfa àwọn ẹ̀sìn sọ pé tọ́ba wá bẹ̀rẹ̀ pé tara àwọn àfa àwọn ẹ̀sìn àwọn àdàkọ wọn fún wọn tọ́ba wá súnmọ́ wọn wà sọ bẹ́ẹ̀ tí wọn bá wá lẹ́yìn tó takò sí wọn wà á gbé sẹ́gbẹ̀ẹ́ wọn àwọn àròpé tó dépò wọn àwọn àtọ́ pé nínú àwọn àgbà fún àwọn ẹ̀sìn òun ọ̀la ọ̀sọ̀ ábà tó bá pé ọba mà ní mà ju tàbí lọ wá kọ ọ̀rọ̀ tá mẹ́rin sọ sọ tiẹ̀ olóòpà tó jẹ́ pé ọ̀rọ̀ tá fẹ́ mú wáyé ọ̀rọ̀ tí àwọn sọ̀hábà tá mẹ́rin sọ tí wọ́n gbọ́ inú àpò àrùn ọ̀rọ̀ tá fẹ́ sọ ẹja gbọ́ dáadáa hókùnrin wọn sábà rọ̀ṣù torí àsìkò kí ni ìdájọ́ ẹni tó bá bú òjíṣẹ́ àwa èké àtọ̀lọ́ lọ́wọ́ fún àná. azima atin umma ẹja ọ̀nà aláìsàn bẹ́ẹ̀ sọ́kọ́ yìí azima atin umma báwọn ní azima atin umma asibẹ ẹmọrọ lọrùn màálùú màmí dọrùn rà tìmìlẹ̀ dì ó ti di tó jẹ́ pé ó pín kálé ó dàbí òrùn tó yọ nobody can deny it azima atin umma kasọ́lá. ó dàbí ọ̀rọ̀ kákírùn ọ̀rọ̀ yẹn àbí ọrụ yẹn pé à tó bá fẹ́ a sọ pé kì ṣe mùsùlùmí kábọ̀rọ̀ Ramadan orí tó bá fẹ́ ni a lọ mùsùlùmí ẹ̀kẹ́kẹ́ lápẹ́ ìdájọ́ yẹn torí pé ń mà bí òrùn ló sọ yẹn ti ma ọmọ gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn pátápátá sọ wípé kò bú bàbá rẹ̀ kò bú yẹ kò bú ọba lú wọn káwọ̀ rẹ̀ yóò súnlé ó wá ní lóòtú olùfẹ́ wa nẹ́bí wa lùfẹ́ mú àwọn olùmọ̀sọ wípé fọwọ́ wa káfíìr mọ́tàn hábàràbàmù káfíìr tí ìbá ṣe mùsùlùmí kèfèrí ní tẹ́lẹ̀ hábàràbàmù ẹ̀jẹ̀ rẹ̀ tẹ̀sọ̀ kẹta lẹ́lẹ̀ ẹ̀dá lọ sí súwátù sáwọ́bà that is Quran 9 ayah 56 ẹ̀mẹ́ta kálukú lọ́mọ àtọ́lé Allah subhanahu wa ta'ala sọ wípé yá láwọn munafikun ó láwọn munafiki ga tí wọ́n rò fẹ́ mùsùlùmí láwọn ẹ̀rù ń bà wọn á ń tún ní dára alẹ́ yìí tó rà tún níbi iye ọ̀rọ̀ tá ń sọ pẹ̀lú òjijì ọmọ yìí wọ́n kún nínú ó yóò náà bí bá bí kùnú nìkan tó wà lẹ́nu wọn wọn kún ìsáàdì òru ẹ̀ ń fà mẹ́bí ìṣe yẹ̀yẹ́ ìnàlá wọ́n là ń sà á ní tàhún nígbà tó bá mọ̀ pé ojúṣe ọlọ́run gbọ́n wọn ni láyà fòrò lánàá ojúṣe ọlọ́run kò rí bẹ́ẹ̀ o ìnàmà kúnnà nàkúdù wa à ń tẹ́lẹ̀ ní wàá kàn sọ̀rọ̀ ni o kúnlẹ̀ abìlá sọ́kùnrin tẹ́tẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lẹ́fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ àti ayà rẹ̀ fójú tàtàrí òun láti àtàlérù ẹgbẹ́ máa ń dàrú àwọn òṣèlú kí nǹkan fún ọdí kàfárí tó ń padà ìmọ̀ ẹ̀kùn ẹtí ní kẹfẹ́rí ẹ̀ma àfọ̀ǹfọ̀ ìfọwọ́ bá kádàrá tá àpáyín asọ ìfàtí pé mo sàmójúpò fún àkàn táàkà tí o máa fi wọ́n lẹ̀ jẹ́ ilé ẹ̀lẹ̀ àwọn olùgbàgbọ́ yẹ́ ẹ̀sìn ẹ̀sìn wọ́n lẹ̀ ẹ̀pà àwọn èèyàn lẹ̀ lẹ̀ sọ́tí ẹ́ nu ábùsùkùtọ́ ìfà apákanú yín aláàrùn àjẹríyà bí anàǹkánú mùjèlín torí pé wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ wọ́n jẹ́ aláṣìṣe kírímìnà ni wọ́n ẹ̀yẹ́ rúṣì ọlọ́run áyà ìjọ yóò wáyé pé ẹni tí ń fi ànábì kó bú o báwo la wá bẹ́ sọ pé pẹ̀lú ẹni tó ṣe kí ni o tó wá bú ànábì sallallahu alaihi wasallam àbọ̀dínkù nínú ẹ̀sìn rẹ̀ àwọn àbáwa ní pàkọ́dì kàfàrà jáàbà òun hàzìlà àgbà omi rẹ̀ ni o àti eré amọ̀sọ̀nà ẹja gbọ́ lójú ayé òjíṣẹ́ ọlọ́run kí ló tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ní tó bó jíṣẹ́ ọlá rọ́bà abúdáwù àbáwọ̀ abúdáwù kọjá lè fi súnmọ́ nìyí àbí four thousand three hundred and sixty two four thousand six hundred three hundred and sixty two àná àlẹ́ yìí múná àbí ìtọ́lé lọ́tọ̀ bàbá wa ní ọmọ àbí ìtọ́lé àdínà yahudi yàtà ọlọ́mọbìnrin kan yahudi ni káànẹ́tì tẹ́tùmù nàbí ọmọ nkú ànẹ́bì wàtàkà àfi ọmọ sọ̀rọ̀ rẹ̀ yóò ṣe dá ọmọ yẹyẹ rẹ̀ fàkànàkà àrọ́jùlọ àtàmẹ́kẹ́ arákùnrin kan náà sáré gbà mí ó kún lọ́rùn nígbà ikú àtàmẹ́sẹ̀ fà ábùtàlà rọ̀ṣúnù lọ ìdàmà wọ́n sọ fún ìjọ ọlọ́run ìjọ ọlọ́run ní ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tí ó dání ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ وجاءت أيضا عن أبو داود لقد رواه أبو داود هكذا عن ابن عباس àwọn àfáwà ibn abbas àbí 4351 ẹ̀já lè rárá o kọ́ọ̀nà rọ́jùlọ́nù àná rọ́jùlọ́nù àná káàdà sí láwùú ọmọlù wẹ̀lẹ̀ arákùnrin kan kò rí na ọlọ́run gba ojú lọ́wọ́ rẹ̀ kò rí ó wá ní ẹrú kan tí máa súnmọ́ ẹrú yẹn ti wá bímọ fún un tẹ́rú bá ti bímọ fún yẹn ó ti bìyà ọmọ nù ó ti kó lẹ́rú bẹ́ẹ̀ ó máa márẹ́jì rẹ̀ àmọ́ máa bú òjíṣẹ́ ọlọ́run wàtápà àti nítorí mi máa sọ ànẹ́bí lẹ́nu rẹ̀ lọ́run fàyàmì àà gbogbo ìgbà tó bá ti wọlé tán tó bá fẹ́ wọ́lọ rẹ̀ mọ́sàn báyìí mọ́ mọ́sàn báyìí mọ́ bí wọ́n ṣe ń kìlọ̀ fọmọ yẹn pé lọ túbá nítorí ọ̀sọ̀ ìfọ́pọ̀ òsọ bẹ́ẹ̀ náà wọ́n wí fún o wọ́n wí fún o fàtàlù alẹ́ zikiri nǹkan tó làtà ẹni tó bá máa kọlọ wádìí rẹ o fọlá tẹ̀ntẹ́rì kò gbọ́ wọ́n yóò tẹ̀sí ó tún lè mọ́ sí stop it stop it kó tó ń ṣe ìwádà ni o mi nítorí pé bí máa fún mi o kò gbọ́ fala kana ti za ka lailatin ó bá dalẹ̀ òru sọ́kan já alẹ́ bẹ̀rẹ̀ sí gbọ́ ànábì kò lẹ́lómi tí ó ti dé rú ànábì ni arákùnrin kan wá ìdàkùnrin ìdàkùkùrú ó kà sún nínú ni wà sáka alẹ́ yá ó rí pé ń bá tètè má sí lórí sábì ti bọ́lá rẹ̀ nígbà tó ta jí bá torí kó àwọn èèyàn náà lọ sọ fóòtìsì ọlọ́run pé ń bá ìtara kùnrin tí òbí ló ké pẹ̀lú ẹrú rẹ̀ ní ànábì bá pè pé àwọn ìṣúgbò ń wọ àrùn jùlọ àwọn mo fi ọlọ́run bẹ̀ ọ́ ìrí arákùnrin kí lọ́mọbìnrin yìí ṣe ṣé lóòótọ́ ló sọ nípa ẹ̀kọ́ mi ẹ̀dá ọ̀dà láìrẹ̀ ẹ̀dó pẹ́ntẹ́lì mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìfura àfẹ́ni tó máa parọ́ lórí àtúntò. sọ ti ẹ́ ńlá kọ́ ọmọ fàkọ́ ọmọ rọ́jùlùm bẹ́ẹ̀ la alákùnrin yẹn tí orí náà ló bá dìde bàbá àlàyé àrùn sùlọ̀wà ó dìde òṣèlú mo fọ́lọ́ múra adọ́sọ ìbò à èmi ni mo ní èmi ni mo túmọ̀ èmi ló fún ti tẹ̀sùmù ká ó máa ń bú ẹni wàtápọ̀ àti ìkà àà yìí mo kìlọ̀ fún mo kì í lọ kò gbọ́ ni àìbìnrin àmì kùlò la kódà ó ma fún fàákẹ́sùn ní duwala òun ló dé ìgbóni tí mo gún yẹn fàkọ́ọ̀lá nàbí kí là nàbí ó sọ fàkọ́ọ̀lá nàbí sallallahu alaihi wasallam ànàbí sallallahu alaihi wasallam pé Allah Allah Allah ẹ̀dá tí a gbọ́ wà jihadu ẹni tí ò gbọ́ ẹjọ́ máa ẹ lọ jáde lónìí o anàdáàmà ha hádàrà òní sàkàkà ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tó wúlò ní. ọ̀rọ̀ ẹ̀sùn bá yáwọn èèyàn ẹ̀jẹ̀ kí wọ́n lọ dáadáa wọ́n lá nẹ́bí maka mẹ́kà mo kẹfẹ́ fún wa náà báwọn èèyàn sọ fún wa ni wọ́n láwọn èèyàn lọ mẹ́kà ń gbọ́ gba mẹ́kà wọlé tán ó ní la kan áàrùn tó máa wọn ra mẹ́kà jà kó pẹ̀lú pé wọ́n bu wọ́n lè jáde wọ́n fẹ́ pa ànábì ní ẹ̀mọ́ lọ òfin ni o o jà jọ kó báwọn ẹni kí wílẹ̀ yìí gbà yẹn gbogbo ẹni bá wọnú Kaaba ẹ gbọ́dọ̀ pa gbogbo ẹni bá wọlé abizaru abisufiyan ẹ gbọ́dọ̀ pa gbogbo ẹni tó bá wọbẹ yẹn ẹ gbọ́dọ̀ lójú ni ẹ gbọ́dọ̀ pa tẹ ẹ bá rí àwọn mẹ́fà kan obìnrin méjì ni wọn ọkùnrin mẹ́rin ni wọn gbogbo bí níbi tẹ́lá ti rí wọn pa wọn kọ́ńtà tó bá wọ Kaaba wa tó bá so máa sọ ara Kaaba yẹn pa kírẹ́tà mẹ́bi sọ bẹ́ẹ̀ káàmù sákọ̀rù alàrọ̀sùlùwà wọn ní ìyí nǹkan eléyìí tí ò wá pamọ́ fún wa torí àsìkò arákùnrin kan bú Abubakar aláwọ̀ pa ó bú Abubakar lẹ́yìn anabi ó bú Abubakar lẹ́yìn anabi sọ̀rọ̀ àwọn ọ̀sán tí ó Abubakar fi wá lẹ̀ já pa Abubakar la lẹ́yìn hakiri kì í kò sínú ẹ̀kọ́ tèmi bẹ́ẹ̀ bá bú ó bú mi ṣeré òun ló bí má lè ti lè lára òun ló fi hakiri òjíṣẹ́ ọ̀lẹ́ sáré sáré wọ́n tọ́ yẹ́ gan bí òrùn kí ní ìtàwà gan àmọ́ àkọ́kọ́ rò jẹ́ yìí náà mẹ́jẹ́ kí n kà fún wa àbá tí ọlọ́ọ̀bá tára rà sí alẹ́ lọ wá díẹ̀ dáadáa náà um, ó wá nínú báìbù Leviticus twenty verse sixteen and he that is blaspheming the name of the Lord it shall it shall what it shall surely be put to death and the congregation shall come shall centrally thrown in as he will he will as strangers as if he is born in the time when he he blaspheming the name of the Lord eléyìí wà nínú bó nínú bó Blaspheming. ẹni pé wọ́ọ̀dù yẹn gan mo bẹ́ẹ̀ mọ́ gbọ̀rí dáadáa nígbà tí ìgbé ìwò pọ̀ mo bẹ́ẹ̀ inú bá dùn wọn láti gbọ́ pé blaspheming. ó ń bú olólùfẹ́ wa àántò àwùlá ẹ̀dá parí ẹ̀kọ́ ẹ̀lára ti bókà fún alẹ́ nǹkan ẹ̀ tó kì í bú náà rùn ẹ̀dá kun Deborah àti kí ní ń kó pẹ̀lú jìrì ó tẹ̀ àbí ó tẹ̀ ó tẹ̀ àmọ́ torí pé ó tẹ̀ àwọn tí wọ́n dájọ́ fún àwọn kọ́ ló yẹ kí wọ́n dájọ́ yẹn ọ̀nà sẹ́gbà dájọ́ yẹn ò ta ìjọba ènìyàn kọ́ èsì kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀dá kun àbí ìbùláyè ìbìrì tí wọ́n pa nígbà tó ń dòwú kí ẹ̀sẹ̀ tiẹ̀ ó tẹ̀ àbí ó pé padà ní tí ò bá gbé bàbá rẹ wọ́n wú ọ̀rọ̀ gbogbo kálukú mùsùlùmí sọ́dọ̀ ọlọ́run tí máa ń sọ tí ò bá mọ̀ ẹni tí máa ń sọ tí ò bá mọ̀ pẹ̀lú òfin ọba bẹ́ẹ̀ náà just a single body a single other person ààrẹ èèyàn kan ní dọ́tí àkọ́sùkú àwọn abá tí wọ́n borí rédíò yẹn ààrẹ èèyàn kan báyìí tó sọ wípé wọ́n ta àbíbù torí ìjà ìjà àdálùkù kò bá wọn jà ó dúró ní fídíò wà ní kí tọ́mọ ẹ̀ sọ́kọ́ dúró báyìí títí wò lọ báyìí ó káwọ́ bẹ́yìn báyìí ní ṣwẹ́tà ló wọ̀ ẹ lọ wo nínú fídíò yẹn ṣwẹ́tà tó ń tuntun mú dá yẹn ó káwọ́ bẹ́yìn báyìí ní wò kò mú ti lọ́wọ́ tó ti yẹ wọ́n tẹ̀yìn nípa a so based on what based on ìjà lórí ẹnu ọ̀nà géètì ọ̀nìbá tíìsì níjàgbó ni wọ́n ti ya ìjáàbù tẹ́mi àti ẹ tá a sọ pásọ wa ni wọ́n ti kúrọ́ọ̀tì rẹ̀ báyìí sọ́mọ́ òtítọ́ orí ẹ̀ bọ́ọ̀lẹ̀ nígbà wọn bá ní nǹkan sí i agbọ́dọ̀ kó sàbójúkò wà ládàkùnmọ̀ tí ó bá túbú ilẹ̀ ìwọ́n ìjẹ̀míyàn ẹ̀yọ́ ìwọ̀n ìlú